بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه نيو نسيس أجا في سلامي نو أصلا شوال نو أدون أتسيو زوم يعني أتون أتسيو زوم يتاجيني أدو تاسي السلام عليكم ورحمة الله lè máa lò àjọ yọ wá pé gbogbo igbá lílo yàyà ìpínlẹ̀ rẹ̀ tọ́ ni àyàfi tí góòdì nìkan là gbọ́dọ̀ fi jẹ́ là gbọ́dọ̀ fi mú ṣùgbọ́n góòdì àti sílífà yẹn náà a lè lo igbá rẹ̀ náà fún àwọn nǹkan mi àti máwọn ọ̀rọ̀ tí ó tóbi mélòó kan wà nípa pé nígbà tí a ha òjíṣẹ́ ọlọ́run sọ̀lá àdọ̀sọ̀lá ń tọ́ fọ́ wọ́n fi sílífà wọ́n fi jí ọkọ̀ yìí lẹ́yìn tí ń túmọ̀ yìí pé a sì lè fi gbá ìgbà wa tá a lò nígbà tí ètò ti pure gold àbí pure sílífà eléyìí tá mẹ́nu bà lónìí òun ni a nìyàtọ̀ lóko fáà ìgbà wọn káfìrí àwo wọn àbọ̀ wọn sálè máa lò káfọ́jọ́ lọ yí wa pé ànípìnlẹ̀ nípa gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ẹ̀tọ́ ni a lè lo gba káfìrí bí àwọn bàkàtà bíà àwọn ọkùnrin yó a lè fa bá wọn jẹun àfẹnitá bá mọ̀ọ́mọ́ ìdọ̀tí láàrin wọn lókun. أبو ثعلبة الخشني رضي الله عنه ń sọ fún anabi sọlá àlọsọlá pé eré òjíṣẹ́ Ọlọ́run ẹnna ibi àǹdẹ kọmi ahli kitabi àwa wà ní ilẹ̀ àwọn bàkàtàbíà àwọn kọrin yó àní wọ́n ń bẹ ní àwùjọ táwa wà àfànàkulú fi àníyàtìhìm sáà lè máa fi igbá wọn abọ́ wọn àwo wọn sáàlì máa jẹun bẹ́ẹ̀ àdìsí ọlọ́run sọ̀lá rẹ̀ ọ̀sọ̀lá ń sọ pé láà ẹ̀mí jẹun bẹ́ẹ̀ la ta'kulu illa alla tajidu ghayraha ẹ gbọ́dọ̀ fàwọ́ wọn jẹun o àfi tẹ́ ẹ̀ bá rí mi lókun tẹ́ ẹ̀ bá rí mi lókun wọn nítorí bẹ́ẹ̀ ẹ bá ti wá rí mi fagsiluha thumma kulu fiha ẹ kọ́kọ́ fọ àwọn náà lẹ́yìn náà fẹ́ wá jẹun bẹ́ẹ̀ gbà ní ìyẹn àwọn ẹni téèyàn mọ̀mọ̀ pé wọ́n á máa ṣẹ̀gbin sínú gbáyìn bí àwọn míì tí wọ́n fi àwo nì wọ́n fi jẹrin ajá wọ́n fi jẹrin ẹlẹ́dẹ̀ wọ́n fi mẹ́mu wọ́n fi mọ̀ gógóró gbogbo ráhìn eléyàn ní ti kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ dáhùn tí ẹ bá ti mọ̀ wípé wọ́n jẹ ìjẹkújẹ nínú àwo yẹn wọ́n sì wà ní ìmọ́tótó èèyàn lè lo kíní wọn èèyàn lè lo igbá wọn torí pé wọn ní ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ sanabi sallallahu alaihi wasallam àtàwọn sàhábà wọn sì mú mọ̀zádàtì mara àtẹ́n mọ̀ṣẹ̀ríkàtẹ́n ẹlẹ́bọ ìsúsẹ̀ rẹ̀ tó ní kíní kan bẹ tí wọ́n pè ní ìsúsẹ̀ gbadá wa kéékèèké mẹ wọ́n ti máa ń tọ́jú àwọn ọmọ wọ́n lè wẹ̀ wọ́n bẹ́ẹ̀ wọ́n lè fọ ẹ̀gbin wọn sínú ẹ̀ ní abọ́ àdágúnlẹ̀ ni tó jẹ́ ti ẹlẹ́bọ lóbìnrin kan ànábì àtàwọn sàhábà radiyallahu anhum wọ́n sì sàlù àlámẹ́ ọbẹ̀ yìí pé ẹlẹ́ olóòsàyẹn nìyí òun onímọ̀tótó ni onímọ̀tótó ni àti ṣẹlẹ̀ kan tí wọ́n tó tún ṣẹlẹ̀ sànàbì sallallahu alaihi wasallam gùlámù yehudi ọmọ ọ̀dọ̀ kan tó jẹ́ ọmọkùnrin tó jẹ́ jù ó dẹ̀ ké sànàbì sallallahu alaihi wasallam pé kọ́ wa jẹ búrẹ́dì oníjẹ́rọ́ inú àgọ́ rẹ̀ ló sì gbé sí òjíṣẹ́ ọlọ́run ní tí wọ́n ṣe ń fọ́ so ó fi ẹgbẹ́ kò lásọ̀tún kọ́ọ́l ìgbà àwọn aláìnígbàgbọ́ a lè fi jẹun a lè lò ó nígbà tá a bá mọ ẹ̀gbìn mọ̀ wọ́n ṣùgbọ́n tá a bá níyè méjì ń pa wọn tá a mọ ẹ̀gbìn mọ̀ wọ́n pé wọ́n á máa jẹ panu dé ìyẹn ìjẹ lásán tí wọ́n bọ̀ lẹ́rẹ̀ tí wọ́n máa jẹ ẹ̀yìn bá ti mọ̀ pé ronú ìjẹkújẹ bẹ́ẹ̀ ni wọ́n sábà fi lo àgbọ̀n yẹn kéèyàn ṣe kíni o kéèyàn fọ àbí kí ẹdẹ tiẹ̀ máa má bọ̀ tiẹ̀ dání nítorí pé ọ̀tàámù ahlul kitabi hillu lakum ọ̀tàámukum hillu lahum oúnjẹ àwọn bàkàtà bí àìtọ́lọ́jẹ́ fún yín àwọn ẹ̀dẹ̀ lè jẹun yín nígbà tí ìbá ti ṣe pé wọ́n fi sùn kérésì lórí kérésì ẹ̀sìn lọ́dún o wọ́n bá fi sùn kérésì ṣùgbọ́n wọn ò fi sùn kérésì bóyá akọrin yóò àdúgbò yín ó ń ṣẹlẹ̀ síta àbẹ̀rẹ̀ tẹ̀ kọ́ ó lápèjẹ kan sọ̀kọ̀ tó dọ́gbòrò ò lè jẹun ẹ̀ sọ ọba kan ṣe méjì pé sófin mọ̀ gbogbooro sọ́sẹ̀ kínní wàá gbé kúlà àtẹ tó fi gbóúnjẹ lọ́wọ́ àbábọ̀ rẹ̀ tàbí kó sì kọ́kọ́ gba bọ́ọ̀lì kọ́kọ́ lọ fọ̀ náà sọ bí ọ̀rọ̀ àmì yàtọ̀ kò fà rògbò ṣe rí ni àgbà tó bá tó di lọ́la inṣàlá ta'ala a tún سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الحمد لله